a kú gbìyànjú a kú kó lè dáa ọba Èdùmàrè kò ní jẹ́ ká ṣiṣẹ́ fọ́mọ ẹlòmíì jẹ o a fẹ́ kí àwọn èèyàn darapọ̀ mọ́ wa dáadáa a fẹ́ kí wọ́n darapọ̀ mọ́ wa dáadáa torí pé nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lé lórí nǹkan tí ó ṣe pàtàkì nǹkan tí ó ṣe kókó ni pàápàá jùlọ ní àwùjọ wa tí a wà yìí ṣùgbọ́n a fẹ́ kí àwọn èèyàn darapọ̀ mọ́ wa dáadáa kí wọ́n lè kí wọ́n lè mọ bí ọ̀rọ̀ tí a fẹ́ sọ ó sì ṣe pàtàkì sí. ọ̀rọ̀ tí a fẹ́ sọ kí wọ́n lè mọ bó ṣe pàtàkì sí òun náà ni a fi fẹ́ kí àwọn èèyàn kan darapọ̀ mọ́ wa torí pé ìlú yìí ìlú gbogbo wa ni orílẹ̀-èdè yìí orílẹ̀-èdè gbogbo wa ni ó sì yẹ kí a jọ wá ojútùú sí àwọn kùdìẹ̀kudiẹ tí ó bá ń ṣẹlẹ̀ ní àwùjọ tí a wà yìí ni torí pé kínní kínní rẹ ni tó o bá lo ko tó o bá lo dò ibẹ̀ náà ni ó dé bá a fẹ́ sọ̀rọ̀ lórí ẹ bá bá ní ṣíà fídíò yìí kó lè bá a kárí ayé ẹ bá ní ṣíà rẹ̀ ẹ rẹ̀ lógúnlógún ẹ rẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ bá rẹ̀ lórí WhatsApp ẹ bá ní rẹ̀ lórí eh, Facebook ẹ bá ní rẹ̀ lórí Twitter ẹ bá ní rẹ̀ lórí Instagram ẹ dẹ̀ bá rẹ̀ lórí YouTube kó lè bá a kárí ayé a fẹ́ sọ̀rọ̀ lórí gbọmọgbọmọ ìṣekúpani ìfẹ́ ní ìpaniṣètùtù ọ̀la tí ń wáyé ní àwùjọ wa tí ń wáyé lórílẹ̀‐èdè wa Nàìjíríà pàápàá jùlọ láàrin àwọn ọmọ wẹrẹ àwọn ọmọdé ẹ àwọn ọ̀dọ́ náà ni a fẹ́ bójú wò kí ni fa àwọn ìṣẹ̀lẹ̀ yìí kí ni ipa tó ní láwùjọ wa dẹ́n kí ni ọ̀nà àbáyọ sírú àwọn ìwà báyìí ìṣekúpani ìfìyànṣètùtù ọ̀la ìpa ọmọlàkejì lẹ́kúnjayé ó ti wá gbogbo ó ti gbilẹ̀ láwùjọ wa lásìkò tá a wà yìí èyí tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ torí pé tìlú bá ń bàjẹ́ àwọn àgbà àgbààgbà ìlú ni à ń pè torí pé àwọn Yorùbá ní àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun kọ́wọ́ àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun kọ́wọ́ tìlú bá ń dára àwọn àgbà bẹ̀ ọ̀la kì í tìlú tó bá tó ń rí bá míì tó bá kù díẹ̀ káàtó àwọn àgbààgbà abẹ̀ náà ni a ké pè àwọn àgbààgbà abẹ̀ náà ké pè torí pé Hmm. n ti ń kọminú ni àwọn ìwà láabi tó ń ṣẹlẹ̀ ìpanisètùtù ọ̀la ìpanisowó nǹkan tí ó ń kọni lóminú ni tó sì máa ń ó máa ń bà mí lọ́kàn jẹ́ tí n bá ń gbọ́ àwọn ìròyìn tàbí àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe ilẹ̀ Yorùbá nìkan ló ti ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ni ni ó ti ń ṣẹlẹ̀ léyìí tí ó sì yẹ kí a wá ọ̀nà àbáyọ sí gbogbo wa pátá òun náà ni a ní ipa la sì ní iṣẹ́ ṣe lórí ìṣẹ̀lẹ̀ láabi yìí láti jẹ́ pé ká dẹ́kun rẹ̀ ká fòpin sí i gbogbo wa náà la ní ipa láti ṣe tí ẹnìkọ̀ọ̀kan bá ti wá kùnà lórí ipa yìí tá a bá ti kùnà tá a ti mẹ́hẹ̀ẹ́ lórí ipa ẹnìkọ̀ọ̀kan nínú ilé níbi iṣẹ́ láwùjọ gẹ́gẹ́ bí olórí ẹ̀sìn kọ̀ọ̀kan bí ó sì máa rí náà rèé kí la pè é bí ó sì máa rí náà rèé a sì ní òòlè kanni kó padà kanni tí ò bá kan tiẹ̀ wá kanni tó bá lọ kan ẹni tó kanni ńkọ́ ẹ gbọ́ Yorùbá yẹn dáadáa. tá a bá ní òní kanni tó bá padà lọ kẹni tá a mọ̀ ń kọ́ tó bá padà lọ kẹni tá a mọ̀ ń kọ́ ìdí rèé tí gbogbo wa gbọ́dọ̀ fi dìde tá a gbọ́dọ̀ fi jígìrì àwọn olórí ẹ̀sìn àwọn òbí àwọn olùkọ́ gbogbo ẹnìkọ̀ọ̀kan wa pátá tá a mọ̀ yìí pé àlàáfíà ìlú yìí ló ṣe kókó àlàáfíà orílẹ̀-èdè yìí ló ṣe pàtàkì ìlà gbọ́dọ̀ dìde sọ̀rọ̀ yìí o ipa tèmi gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ ipa tèmi gẹ́gẹ́ bí pèdèpèdè ipa tèmi gẹ́gẹ́ bí oníròyìn òun náà ni mò ń kó yìí ipa tèmi ni mò ń kó yìí láti dẹ́kun gbọmọgbọmọ ìṣekúpani ìfiniṣètùtù ọ̀la tó ń wáyé nílẹ̀ Yorùbá tó ń wáyé lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn àlejò àgbẹ̀ àwọn àgbà àwọn àlejò tí a jọ sọ̀rọ̀ ọ̀hún tí wọ́n bá ní yànnàná rẹ̀ dáadáa tí wọ́n bá ní fẹ́ lójú tí wọ́n bá ní sọ bísẹ̀lẹ̀ ìṣekúpani ìfiníṣẹ́ tuntun ọ̀la yìí bó ṣe bẹ̀rẹ̀ àti ipa tó ní láwùjọ lásìkò tá a wà yìí àti ọ̀nà àbáyọ sí àwọn ìṣekúpani ìfiníṣẹ́ tuntun ọ̀la yìí àwọn àlejò àá gbà wọ́n ta ni àwọn àlejò yìí gẹ́gẹ́ bí a ti ṣe polówó sẹ́yìn àwọn olórí ẹ̀sìn làágbà lálejò àgbà wòlíì olórí ìjọ pásítọ̀ olùṣọ́ àgùntàn àgbà lálejò lórí ètò ìlénìí a sì gbàlejò àwọn àáfàá imam tó ń darí tó ń kírun ní mọ́sálásí ńlá kan tóun náà níjọ àgbà wọn lálejò bákan náà á gba lórí ẹ̀sìn àbáláyé á gbà wọ́n lálejò lórí ètò lénìí tí á jọ yànnàná rẹ̀ tá a jọ sọ kí lẹ̀sìn sọ nípa ìṣekúpani kí lẹ̀sìn kọ̀ọ̀kan sọ nípa ìfiniṣètùtù ọ̀la bẹ́ẹ̀ kí ni ipa kí lójúṣe tí àwọn olórí ẹ̀sìn kọ̀ọ̀kan tí wọ́n ní láti dẹ́kun ìwà yìí bẹ́ẹ̀ kí ni ọ̀nà àbáyọ fún wa kí ni ọ̀nà àbáyọ lórí ìṣẹ̀lẹ̀ yìí a gbà wọ́n lálejò ṣùgbọ́n kí n tó gbà wọ́n lálejò kan tó bọ́ sórí ètò ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ìfilisẹ̀tìtú ọ̀la ó wáyé nílùú Ilé-Ifẹ̀ ìyẹn nípa Timothy Adégòkè ọ̀dọ́kùnrin tó ń ṣe masters executive masters níléèwé ọbáfẹ́mi awólọ́wọ̀ yunifásitì níléèfẹ̀ tí wọ́n ní wọ́n ṣekú pa nípakúpa nítorí ètùtù ọ̀la ẹ́ ṣe é gbàgbé kẹ́ẹ̀sì yẹn wà ńlẹ̀ o kò tí ì tán o bákan náà ṣe é gbàgbé àwọn ọmọkùnrin géńdé mẹ́ta tí àṣírí tiwọn náà tú nípínlẹ̀ bayelsa tí wọ́n pa ọ̀rẹ́bìnrin wọn tí wọ́n fẹ́ẹ́ fi ṣògùn owó náà ní nípínlẹ̀ Bayelsa ṣe é gbàgbé nìkan bíi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn nìyẹn náà ṣẹlẹ̀ nípínlẹ̀ Bayelsa bákan náà ṣe é gbàgbé ti ìpínlẹ̀ Èkìtì ìyẹn pásítọ̀ kan àti ọmọ rẹ̀ tí wọ́n gbì tí wọ́n ní wọ́n gbìmọ̀ràn pọ̀ tí wọ́n pa ọmọdébìnrin jòjòló ọmọ bíi ọdún méje tí wọ́n pa á nígbà tí wọ́n pa tán tí wọ́n gé sínú kúlà tí wọ́n gbé pamọ́ sínú ilé táṣìírí wọn padà tú ṣé ẹ gbàgbé nípínlẹ̀ Èkìtì ìyẹn náà nínú ọdún tó náà ni o December ṣé ẹ gbàgbé tí ẹ bá gbàgbé kí n máa rán yín létí ti ìpínlẹ̀ Kano ìyẹn Hanifa Abubakar tí olórí iléèwé ìyẹn olùdásílẹ̀ iléèwé rẹ̀ tó gbé pamọ́ tó padà pa Hanifa Abubakar iléèwé olùdásílẹ̀ iléèwé eh, Unique Kiddies Noble yes ẹ bá pinnu Noble Kiddies nursery and primary school tó pa ọ̀kan nínú àwọn ọmọ iléèwé rẹ̀ ìyẹn Hanifa ọmọ ọdún márùn-ún Hanifa Abubakar tó pa nínú ọdún tá a wà yìí náà ni o láìpẹ́ yìí o ní ìṣẹ̀lẹ̀ míì tún ṣẹlẹ̀ èyí tó kàn tiẹ̀ wá ń bà mí lẹ́rù tó ń kọ mí lóminú wípé àá sílé ayé tá a wà yìí náà ni ẹ̀rù ń bà mí ẹ̀rù ń bà mí àyàn mi ń jà ẹ́ àwọn ọmọ tí wọn ò tíì pógún ọdún àwọn ọmọ tí wọn ò tíì jogún ọdún lọ àwọn ọ̀dọ́kùnrin ọmọdé tí wọn ò tíì jogún ọdún lọ tí wọ́n sì gbìmọ̀ràn pọ̀ tí wọ́n tan ọ̀rẹ́bìnrin wọn tí wọ́n gbìmọ̀ràn pọ̀ tí wọ́n tan ọ̀rẹ́bìnrin wọn Rọ̀fíà tí wọ́n tan wọlé tí wọ́n sì pa á tí wọ́n sì gé lórí wọ́n tún wáá dé orí yẹn wọ́n tún gbé wọ́n tún lọ ń jó orí yẹn áá ìyẹn wáyé láìpẹ́ yìí ọ̀sẹ̀ tó lọ nìyẹn wáyé ni àṣírí wọn tú ọ̀sẹ̀ tó lọ làṣírí wọn tú ní àdúgbò Arẹ́gbẹ́ ní ìlú Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn nìyẹn náà ti wáyé ló ti ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ níbo là ń lọ ẹ jọ̀ọ́ níbo là ń lọ lórílẹ̀‐èdè nàìjíríà níbo là ń lọ lágbàáyé yìí tá a ti gbàgbé bá kú ni níbo nílé ayé yìí wàá dáa sọ̀rọ̀ ọlọ́run ti ń sẹni sọ̀rọ̀ ọlọ́run ti ń sẹni tó ní tìrọ̀lẹ́ ayé bá ti ń dé ohun tí ò ṣẹlẹ̀ rí ni ó máa ṣẹlẹ̀ ohun tá a gbọ́ rí la máa gbọ́ só ti dé náà náà sópin ayé ti dé ni sópin ayé ti dé ni kò sí bẹ̀rù Ọlọ́run mọ́ láyé ẹnìkọ̀ọ̀kan àwọn ọmọ tí wọn ò tí ì pógún ọdún wọ́n sì ń pa ọ̀rẹ́bìnrin wọn wọ́n sì ń gé orí rẹ̀ wọ́n sì fi ń ṣoògùn nígbà tí wọ́n ń bi wọ́n léèrè táwọn oníròyìn ń bi wọ́n léèrè pé kí fẹ́ẹ́ fi ṣe wọ́n lóògùn owó làwọn fẹ́ẹ́ fi ṣe à ilé ayé yìí Ọlọ́run máa ṣọ́ wa máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa máa dáàbò rẹ bò wá níbo ni ilé ayé dà wà síbi tí yóò ṣèfù mọ́ kò síbi tó ṣèfù mọ́ àfikọ́ lọ́nkọ́ máa ṣọ́ wa kó máa dáàbò rẹ̀ bò wá ni o ah níta ní ká tún gbéyẹ̀wò rẹ o màá máa gbìyànjú láti gbé àwọn àlejò mi wọlé màá máa gbìyànjú láti gbé wọn wọlé màá máa gbìyànjú láti gbé wọn wọlé àwọn olórí ẹ̀sìn ò ní wọ́n hmm, àwọn olórí ẹ̀sìn ni wọ́n èyí tó ṣẹlẹ̀ lẹ́nu tó mẹ́ta yìí láìpẹ́ yìí àwọn mẹ́rin ni orúkọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni Waris Ọládẹ́yìndé. Ola, ìyẹn ò tí ì ju seventeen years lọ abdulgafar lukman ìyẹn náà ò tí ì pógún ọdún bákan náà mustakim balógun ìyẹn náà ò tí ì pógún ọdún o nílùú abẹ́òkúta nípínlẹ̀ ògùn àti sọ́líù májẹ̀kódùnmí ti ṣe ẹnìkẹrin àwọn ọmọdé yìí òun náà ò tí ì jogún ọdún lọ níbo yìí wá dà kí yìí dà níbo ń lọ lórílẹ̀ nàìjíríà níbo là ń o kọ́bẹ̀ èdùmàrè kó máa fi sọ rẹ̀ sọ wá ẹ́ à ó tojú sú mi o ó tojú sú mi o ẹ jẹ́ àjọ gbé yẹ̀wò ẹ jẹ́ àjọ gbé yẹ̀wò ẹ jẹ́ ìmọ̀ gbìyànjú láti pe àwọn àlejò mi wọlé tí èmi yẹ̀wò láti gbé wọn wọlé o torí pé gbọmọgbọmọ ìṣẹ̀lẹ̀ yìí ti ń pọ̀ jù gbọmọgbọmọ ìṣẹ̀lẹ̀ yìí ó ti ń pọ̀ jù àfi kọ́ba mi èdùmàrè kó máa fi rẹ̀ sọ wá o níbo láyé yìí ń lọ níbo la fẹ́ bá yàrá já lórí ìṣẹ̀lẹ̀ láàbí báyìí ìṣekúpani ìfiniṣètùtù ọ̀wà ìfiniṣètùtù ọ̀là nítorí owó nítorí ọlá ká sì máa gbẹ̀mí ẹni ká máa gbẹ̀mí ọmọlàkejì nítorí owó nítorí ọlà ó tojú sí ni ẹ̀rù ń bà mí o níbo la ń lọ lágbàńlá ayé níbo la ń lọ orílẹ̀-èdè nàìjíríà níbo la ń lọ nílẹ̀ yorùbá àwọn ọmọ wẹrẹ hello àlejò mi ti wà lórí afẹ́fẹ́ o hello ẹ̀ka wa aleykum salaam wa rahmatulahi wa barakatu ẹ kú dédé àsìkò yìí o. hello. hello mo ń bọ̀ yín. ẹ kú dédé àsìkò yìí ẹ bá ní gbóhùn sókè káwọn ará alẹ́ kan lè bá gbọ́ yín dáadáa. ará ilé ẹ kúrò ní àpàlẹ̀ kó dà lè fún o ọlọ́run ó jẹ́ kí agbára tó kú wà lójú o. ṣé ń gbọ́ wa dáadáa níbi tẹ́ ẹ wà yẹn. mo ń gbọ́ yín dáadáa kan. ẹ ṣeun tẹ́ ẹ bá ń tẹ̀lé wa bọ̀ láti gbà tètò ti bẹ̀rẹ̀ àti yànnàná àwọn ìṣẹ̀lẹ̀ láabi tó wọ́pọ̀ lásìkò tá a wà yìí àwọn bíi ká máa fi gbẹ̀mí ẹni ṣètùtù ọ̀la ká máa pani nítorí owó nítorí ọlá tó wá di gògò tó ti wá ràn bí iná ọyẹ́ lásìkò tá a wà yìí àwa wò ó pé kí la fẹ́ ṣe sí àlè máa wòran gbogbo wa la ní ipa láti kó láti dẹ́kun àwọn ìwà láabi torí pé a lè pé òní kàn wá kó padà kàn wá tí ò bá dẹ̀ kàn wá kó lọ kẹni kàn wá ẹni tá a mọ̀ láfi ní ká gbẹ̀yìn olórí ẹ̀sìn ká gbẹ̀yìn wá sórí ètò láti bá wa yànnàná rẹ̀ níbo ni kí ni èrò ti yín nípa àwọn ìṣẹ̀lẹ̀ láabi yìí ẹ bá àwọn ọmọ orílẹ̀-èdè sọ̀rọ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن اللهم صل وسلم وبارك على محمد وعلى اله وصحبه اجمعين adúpẹ́ fún ọlọ́run ọba wa o. alhamdulillah. torí gbogbo nǹkan tí ìbáàrí kó máa ṣẹlẹ̀ a máa kí ọlọ́run a máa dúpẹ́ fún náà ni. a máa dúpẹ́ fún náà ni. ọba tó ní kí á tiẹ̀ ẹ̀kú ká wà láyé ẹni wà láyé ní gbọ́pẹ́ dandan ṣẹlẹ̀ ọba tó tún ní káwa ní àti káwa láyé láti máa gbọ́ ìwé tó ti lọ lọ́wọ́lọ́wọ́ yìí àbí ọlọ́run náà fún ẹ̀mí àtàlàáfíà ara kọ́lọ́mù tó ṣe fẹ́ẹ́ nìkan kan wá sí. a ṣàdúrà fún olóòtú ètò yìí aláàjì wa olówó kiri ọlọ́run ò ní jẹ́ tẹnukú bí ọwọ́. àmín. ayé tí ń gbọ́ yín àdáwò tí ò ní jẹ́ káyọ̀ gbọ́ yín máa ọlọ́run ò ní fi kàn yín láéláé. àmín. ìkànnì tí ayé ti ń gbọ́ wá yìí ọlọ́run ò ní jọ bàjẹ́ wò. àmín. ẹ má bínú ẹ bá ní dárúkọ yín fáwọn orílẹ̀ nàìjíríà ẹ bá ní dárúkọ yín ṣáájú. orúkọ mi ni orúkọ mi ni imam nazir isa kalimatullah mo jẹ́ chief imam fún ìjọ alifati olùtọ́rí ní ìlú eh, eh, ọ̀sùn eh, ọ̀rọ̀ tí wọ́n ní ká dá sí ọ̀rọ̀ tó lágbára ni tí ń pààyàn lẹ́rù ó ń kọ́ wá lóminú bẹ́ẹ̀ yẹn bá ní kọ̀ọ̀kan ẹni náà ọmọ ti sí ni o. àbí. torí gbogbo wa kan náà ni wá àti hmm. kìrìsìtẹ́nì àti mùsùlùmí. àtòyìnbó àti yorùbá àti gbogbo tá a bá ní ká jẹ́ ibi tá a ti lò gbogbo òjò tí wọ́n ń pa kan ọ̀rẹ́ gbogbo wọn ń pa o. Hmm, hmm, hmm, torí tá a bá ní kọ̀ọ̀kan wá tá a fọwọ́ lẹ́rán yóò lè padà kàn yàn. ti náà nìyẹn ayé tí ó sì takò òfin ọlọ́run ọba tó ní wá tó dá wa sínú ayé ó takò òfin rẹ̀. ó takò òfin ọlọ́run. takò òfin ọlọ́run ọlọ́run òfin àpapara wa. ẹ̀jẹ̀ àwò. àpapara wa sí ọba tó ní wá sọ fún wa nínú Al-Qur'ani ta àtàrà nàbí ti gbogbo ara yìí. sallallahu alaihi wasallam. bẹ́ẹ̀ yẹn bá yẹ tó tẹ̀ láti nàbí kódà bó tẹ̀lé ọ̀ọ́ ọlọ́run rà ní gbogbo ẹ̀ tó kó ní ìran ọmọnìyàn lọ́lọ́run rà lọ́lọ́run rà lọ́lọ́run rà ní sí. ọlọ́run wa ní inú Al-Qur'an ní alápẹ̀lẹ́ ọlọ́run ní àgùdọ̀ máa para wa ìwọ ní ẹ̀ṣẹ̀ ńláńlá ní èèyàn pa ẹ̀mí kejì ẹgbẹ́ rẹ̀. Ah, ah. lẹ́ni àwọn èèyàn wá àwọn èèyàn tí wọ́n bá débi wípé wọn ò tiẹ̀ wá kó làwọn ò tiẹ̀ kọ́ tí ó dà ọlọ́run ẹ̀sùn ọlọ́run ti àwọn ọ̀sẹ̀lẹ̀ sọ̀rọ̀ rọ̀ jì ọmọ yẹ́pìtì mọ́mìnà mọ̀tà àgbèdà ọjọ́sá wù jahannam ọlọ́run lẹ́nikẹ́ni tó bá pa mọ̀mìnì kan tó máa máa pa ọjọ́sá wù jahannam ọlọ́run ní iná ni yóò di ìdúró ẹni bẹ́ẹ̀ iná ni iná ni ọlọ́mọdé àwọ̀ náà ọlọ́mọdé àwọ̀ náà ọba pààyàn láyé wọ́n fi lè kú mọ́rí bẹ́ẹ̀ nírànú ọlọ́run. Allahu akbar. ọlọ́run ní khalida fiya ó ń tàn yóò tún máa gbé inú náà lọ péré gbogbo wa lámà àgbókò ẹ̀sìn ló mọ̀ pé ilé kan bẹ tí wọ́n gbé lé náà ìsìláàmù sọ fún wa pé àyè mi ti bẹ sẹ́fúnálì kìyàmọ̀ láàdé sí ẹni ọba ti fẹ́ dáadáa tí ò balẹ̀ jẹ́ yóò wà àlìjẹ́ náà mm. ẹ má ṣe kejì ọwọ́ náà bẹ́ẹ̀ náà ni kìtẹ́lì fi tó bẹ́ẹ̀ gbé máa tètè bẹ fáwọn tí wọ́n bá jẹ́ ní ire. bẹ́ẹ̀ náà ni àwọn tí wọ́n bá jẹ́ ibi tí wọ́n jẹ́ ní kejì tí wọ́n jẹ́ ọ̀tá inú náà àpáàdì ọ̀hún àpáàdì ni lọ. àpáàdì náà ni wọn ń pè ní ajá ànámà. Hmm. kò sẹ́sẹ̀ kan tó ní ká máa para wa. Hmm. ẹni ọba dẹ́rù ẹ̀wọ̀ ọlọ́ni káàdì dàfíà máa ṣe kiri nínú náà ni. Hmm. bá ọlọ́run lòun ó tún bínú sí rẹ̀ níbẹ̀ mm-hmm. wàlà àdàbò òun ó sẹ́ nílé rẹ̀ níbẹ̀ mà mm-hmm. àdàlàbò àdàbàn àtìmà ọlọ́run ní ìyà tó tó tóbi ó ní màá ìfilẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀. tó uh-huh. tá a bá wò yé tí ọ̀rọ̀ ọlọ́run yìí á ti pé ẹ̀ṣẹ̀ ńlá ńlá ni kéèyàn ó pààyàn. Hmm. ẹ̀ṣẹ̀ tí ò dá ni inú ọlọ́run ò tó sí àwọn àti tí wọ́n wọ̀nyí. Hmm àwa àwọn òye ti fẹ́ sọ́fà nígbà tí a ti pọ̀ tí ò tiẹ̀ wá di ẹ̀rù kankan mọ́ lẹ́kọ́ mọ́ a rí i pé àtọ̀dọ̀ àwọn ìran èèyàn márùn-ún òun ni ìbàjẹ́ yẹn ti kàn wá. àwọn èèyàn márùn-ún. olóòtú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti wò. ẹ̀jẹ̀ á wò. ẹlẹ́ẹ̀kínní ni tí ó ti wọ́ wá òun làwọn olórí ẹ̀sìn. Hmm. àwa olórí ẹ̀sìn níbi tẹ́mi náà ń jẹ́ ká nù wọn wá ọlọ́mọ jà sí ìbàjẹ́ wa o àwọn ọmọ àlejò wa àlejò wa ibi tẹ́ ẹ dé ibi tẹ́ ẹ dé dúró yẹn eléyìí tó ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí nílùú Abẹ́òkúta ní àdúgbò Arẹ́gbẹ́ nípínlẹ̀ Ògùn inú iṣẹ́ ìwádìí àwọn ọlọ́pàá wọ́n jẹ́ ká mọ̀ wípé ọ̀kan nínú àwọn ọmọ yìí àwọn ọmọ tí wọn ò tí ì pé ogún ọdún yìí tí wọ́n mú tí wọ́n mú síṣẹ̀lẹ̀ yìí wípé ọ̀kan wọn bàbá rẹ̀ wípé àáfàá tí ń ọmọ ni ọ̀kan àwọn bàbá ọmọ yìí. ṣe é pọ̀ ọ̀rọ̀ yín rí bẹ́ẹ̀. orí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ àwọn olórí ẹ̀sìn àwa la aṣọ pupa rẹ̀ hmm. àti ẹ̀sìn kìrìtẹ́nì àti ẹ̀sìn. méjèèjì gbogbo ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta. àbá bẹ́ẹ̀ bá wádìí dáadáa ẹ padà máa rí kan pé àbá kan tàbí bá wù àwọn ni wọ́n ń bẹ lábẹ́ rẹ̀. olóòtú tẹ́lẹ̀ àlejò wa àlejò wa láfikún ọ̀rọ̀ yín ètò ṣẹlẹ̀ lẹ́kìtì nínú oṣù kọkànlá ọdún tó lọ pásítọ̀ kan àtọmọ rẹ̀ ó ní wọ́n gbìmọ̀ràn pọ̀ tí wọ́n gbé ọmọbìnrin ọmọ ọdún mọ́kàn ọmọ ọdún méje tí wọ́n gbé pamọ́ wọ́n kún wọ́n pa wọ́n kún wọ́n sì dé mọ́nú kúlà pásítọ̀ lè jọ ni. Yeah, ẹ̀rọ ayé báyìí ṣé báyìí ló ní àti bẹ́ẹ̀ àbí kùránì ní ká ṣe bẹ́ẹ̀ nígbà tó bá fi lè mú àbá ẹ̀sìn ká bẹ̀rẹ̀ àfẹ́ ẹ̀sìn ní ìsọfọ́mọ àjọ rẹ̀ yìí fi tọ̀ bá ti lè lówó láyé ọ̀rá yé wa. ẹ mọ̀ wípé wọ́n ti gba nǹkan díẹ̀ ìtọ́lọ́ ń gbéra wọn ọ̀dà bẹ́ẹ̀ ni pé èso ti kú sínú ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ àwọn wòlíì àwọn àfa àwọn ṣílẹ̀kù tá à àwọn làáfà wa wọ́n dàgbẹ́ ni pé ìrántí àwọn gẹ́gẹ́ ní ṣèjọ́nù wọ́n kàn gba owó ìyàbúra. Allahu Akbar. torí wà á ti ṣe ẹnu ìlú ìjáde kò ní máa bọ̀ hmm. nígbà tá a fà bá ń pé kó tó ráyè ti ọkọ̀ kọjú sọ́lọ́hún náà wọ́n ah. á kọjú sáyé nígbà tí wọ́n bá wá lọ́dọ̀ tí wọ́n ti wá lówó tán tó wá ráyè tán wọ́n padà wá kọjú sọ́dọ̀ padà ẹ̀dá kan sọ̀rọ̀ ọlọ́run ní sọ ni. <laughs> sọ̀rọ̀ ọlọ́run. èmi ọmọ ibi tó wà nù kúrá o. àfikún ọlọ́run ó là wá. èmi tó wà nù bíbélì o. àfikún ọlọ́run ó là wá àti wọn mọ wọn tàn kọ́ lọ́wọ́ sàánù wa ni. bàbá atọ́kùn ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ọ̀nà kejì tí ń gbà wá ẹ bá fẹ́ kọ́ dáadáa. ìjọba ni. ìjọba. ìjọba náà kó bẹ́ẹ̀. bóòlù ló ṣe jẹ́ tìjọba ẹja wò. ìjọba kó bẹ́ẹ̀ gbogbo olókìlì tí a máa ti tẹ òṣìṣẹ́ àwọn ọmọ abẹ tí wọn jẹ́ káwọn ọmọ abẹ ó ní láàárín hmm. ẹ máa retí irú ní ìfẹ̀lẹ̀ yìí. ká máa retí irú tí ń ṣẹlẹ̀ yìí. ìjọba ti ń wọn ò jẹ́ káwọn èèyàn ó ní láárí torí pípí ká má ní láárí yẹn ibẹ̀ ni wọ́n ti máa ṣẹ́rú lọ péré. ẹ bá ti ní tẹ ní tẹ tẹ tẹ tẹ rí mu wọn sọ̀rọ̀ pé àwọn ò ní rí ní àwọn ò ní rí mọ̀fẹ́ mọ́ wọn wá jẹ òṣìṣẹ́ àwọn èèyàn yìí náà pàtẹ pé kò sí ẹni ẹni tí sápá ti tẹ̀ mú dáadáa kò sí fẹ́ẹ̀ràn tí ò ní lè ṣe tí wọ́n bá ní kọ́ ẹlẹ́ẹ̀kẹta jàmáà ah. ìjọba náà sọ ni kí lẹ tó pé. ìkẹta pé ìkẹta rẹ̀ náà fẹ́ ìjọba náà tún ni. Ah, ah. lọ́nà wo oníyíbíyàn ètò ìjọba pọ́lísì ìjọba tá a nílò nàìjíríà pọ́lísì ọ̀daràn ni. Hmm. ìjọba tó ń fáwọn èèyàn láǹfààní kí wọ́n máa ṣènáwó kí wọ́n máa wá kó kí wọ́n máa kó owó sí àwọn olórin lérí. ìjọba tó lajú sílẹ̀ táwọn tó náwó tí wọ́n ń wọ̀ pẹ́rẹ́sì àwọn tí ò ní. Hmm bàbá mo wà níbi kan níjọ kan olórí kan kọ ni mo fọwọ́ bọ̀ láti nínú àwọn olórin nàìjíríà ni olórí tí christian àwọn ẹ̀sán lọ́wọ́ ọlọ́mọdé wọ̀ kó àtọ́ra burú fún wọn. níbi títí wọn tí wọn ṣe ìnáwó yẹn ẹnìkan ti ń ná owó tí ń jù sí olówó eh, eh, olórí lórí ní rápa rápa rápa rápa òun eh. lẹnìkan ti ní pé ah, òun náà gbọ́dọ̀ lówó èdè gbogbo ń tẹ́gbà làwọn fún un. Hmm. àwọn ìlú dáadáa àwọn yìí ti bá yẹn wọ́n bá ti ń fojú owó ráre kí wọ́n ti ẹ̀kọ́ bá àwọn aláìní kò jẹ́ wọn. Hmm, hmm, hmm, so ìjọba ó yẹ kí dáàbò bo ètò owó wa kí lójú ẹlẹ́ẹ̀karùn-ún bàbá. ẹlẹ́ ara àwọn bíi ti wọlé tó yẹ ti pé ní àwọn èèyàn ọlọ́mọ rárá nínú ilé nínú ilé wa bàbá sí àwọn àwọn ọmọ iná nọ́mọ̀ tó máa ń lọ́kùn o. ìjọ yẹn ká gbọ́ ẹkú tó tó gbọ́ létí kí àyà bímọ àwọn bímọ ń tọ́mọ ìkàlẹ̀ pé ọmọ mi lámọ́ gbogbo àwọn ẹgbẹ́ gbogbo wọn ni wọ́n fi yàwó wọn náà lọ jì já. bàbá nu wo ìyá nu wo ìṣẹ́kọ̀ mọ̀ wọn lọ já. àbí. gbogbo tó bá ṣe ìwọ náà lọ wẹsẹ̀ tó bá wẹ̀. ẹ máa gbọ́ àdé òtí àdé òtí kó wálé ọmọ tó kó wálé ní àdé oyin wọn à ní payọ ọlọ́run sí lọ́kàn ah. àwọn èèyàn mọ́. nígbà tí wàá rí àwọn nǹkan wọ̀nyí tá a ti ti pé ti àwọn àwọn tí ń kọntribútì sí ìbàjẹ́ yìí ń la tìjàrà náà yẹn tó wá lọ́ fà á sí ìbàjẹ́ yìí tí wọ́n fi ń pọ̀ lulẹ̀. Hmm. àwọn tá a sọ yìí kí ló sọnù lára wọn. Hmm. wọ́n pé ní ìbàjẹ́ yẹn ti kò sí bẹ̀rù ọlọ́mọ. ìbẹ̀rù ọlọ́mọ àjọ ọlọ́run alọ́lọ́ táàrí ọlọ́run táàrí ọdún tí ò lè ẹ̀tọ́ ẹ̀tọ́ ọ̀rọ̀ ọlọ́run hmm. ọdún tí ọlọ́run tó fẹ́ sí hmm. àwọn èèyàn bẹ̀rù wọn bẹ̀rù ọlọ́mọ o ẹni tá a bá gbàgbọ́dún ẹ̀ òun lágbàgbé tí wọ́n sọ òótọ́ ọ̀rọ̀ ni wọn ò ní ẹ̀kọ́ ọlọ́run ń gbọ́ gẹ̀rẹ́ náà hmm. àwọn èèyàn gbọ́ ọlọ́run gbọ́ ẹlẹ́ẹ̀kejì nìyẹn ádámù ní ìmọ̀ àwọn èèyàn gbàgbọ́ bí ọlọ́run máa kẹ́yìn láì pé ọlọ́run máa ṣàánú èèyàn láì jálè hmm. àwọn èèyàn ò ní máa lè pé ọlọ́run lè ṣàánú èèyàn ibi tí wọn fẹ́ nìyẹn lè débẹ̀ láì jẹrin èèyàn. bàbá ibi bàbá àwọn èèyàn lónìí ara àwọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí ìṣègùn ní fi ń wá owó bàbá bàbá bàbá ibi tẹ́ ẹ déhùn ibi tẹ́ ẹ déhùn àwọn èèyàn kan máa ń sọ̀rọ̀ kan gbogbo èèyàn ló máa ń sọ àwọn olórí ẹlẹ́sìn máa ń sọ wòlíì máa ń sọ pásítọ̀ máa ń sọ àwọn ẹlẹ́sìn àbáláyé náà máa ń sọ wípé àràgbélayé sàràgbélayé tó ń sọ sẹ́tùmọ̀ rẹ̀ ní ká máa pààyàn ká máa fòyàn sí tó ọ̀la sẹ́tùmọ̀ àràgbé nìyẹn. àwọn bàbá wa tí wọ́n sọ̀rọ̀ yẹn ọ̀tọ̀ làníyàn tiwọn tí wọ́n bá ní àràgbélayé ìyẹn ni pé yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ayé tó wáyé kéèyàn tí wáyé kéèyàn ó sàrífín sí ìyẹn gbọ́dọ̀ rí sí ẹni hmm. tí yájú sí ìyẹn gbọ́dọ̀ yájú sí ọ hmm. sọ̀rọ̀ àrẹ kalẹ̀ ó sì pọ̀ yìí àwọn tó yẹ kó sì pọ̀ yìí kó sì pọ̀ yìí wọn wọn àbẹ̀lẹ̀ kọ̀ọ̀kan ọlọ́run ó jọ sí ọ̀nà àlùbáríkà ayé yọ ayé wà dà. Hmm. ó ń tọ̀ ń ra ayé rẹ̀ nìyẹn ara gbé láyé ni wípé nígbà bá yẹ kó kẹ́kọ̀ọ́ ó ní láti lọ lẹ́kọ̀ọ́ ni o nígbà tó bá ti ń kẹ́kọ̀ọ́ yẹn tó faramọ́ ìyá abẹ tó ń kẹ́kọ̀ọ́ òun ra ayé tó fẹ́ hmm. ọ̀dà ẹ̀sìn bàbá ẹ̀sìn ẹ̀jẹ̀ wọ ọ̀nà àbáyọ torí àsìkò ẹ̀jẹ̀ wọ ọ̀nà àbáyọ láàrin ìṣẹ́jú kan kí n tó yọ̀ǹda yín. ọ̀nà àbáyọ náà ni ká tún bẹ̀ wá náà ni ká pààyàn ọlọ́run hmm. ká bẹ̀rù ọlọ́run hmm. ìjọba wa kí wọ́n sì gánà bí òsì ọ̀sẹ̀ kẹ́kù láwùjọ kí wọ́n sì tóbi kalẹ̀ káwọn èèyàn fi ní máa ọ̀pẹ́rẹ́ hmm. kí wọ́n ti ń ṣe ọ̀pẹ́rẹ́sàn tí wọ́n ń ọ̀pẹ́rẹ́sì àwọn aláìní aláìní òòrùn kúrò nípa ẹnìkan tí ó kí láwọn tí ọmọ tí ó jẹ tí ó jẹ tí ó jẹ kò tiẹ̀ mọ́ rárá kò ní lọ́wọ́ rárá. Hmm. ẹnìkan ti wá mú mílíọ̀nù tó fi spray ẹ̀ lójú aago ẹ dákun ẹ kò ní ṣe tí ò yẹ. tí ò bá sí bẹ̀rẹ̀ lọ lọ́kọ̀ èèyàn èyí ó ṣe tí ò yẹ kó ṣe yóò bẹ̀rí olórí. ìjọba wa kí wọ́n dákun kí wọ́n sọ tí wọ́n bá ní òfin tí ọba tí ọba ní kinní yẹn láti má jẹ́ kí wọ́n máa spray owó lójú aago káàkiri mọ́ wọ́n mọ̀ kí wọ́n mọ̀ nígbà tí àwọn àdílé kan tí wọn ò ní láàrí ẹnìkan ẹnìkan ń gun ọkọ̀ bíi ten billion ọkọ̀ kan ten billion ah, ah. àwọn èèyàn ti ń bẹ́nu ẹnu mọ̀lẹ́bí ẹ̀ tó sì tó sì ń pa wọn kú lọ àláàánú àrò wa ni ká ṣàánú ara wa àwọn ti ti ká wà yìí á padà kó mẹ́jọ kan hmm. láàlẹ́ ìwádìí gbogbo tí wọ́n láwọn nínú ayé náà wọ́n dà ẹni ọ̀pá yẹn tó dá lé ẹ ṣeun bàbá ẹ ìpè pásítọ̀ kan náà ti ń wọlé Eh, ẹ bá ní kákàdé ńlẹ̀ ẹlòmínà ti ń pè wọlé ẹ bá ní dárúkọ yín lẹ́ẹ̀kan sí i. lẹ́ẹ̀kan sí orúkọ mi ni imam naziru ayika kalimatullah. ẹ ṣe o. imam alimadu kọrí ní ọ̀sán. àmì ọlọ́run orílẹ̀-èdè yìí ọlọ́run bá ní tó ọlọ́run bá tó tó sọ báyìí lọ fún wa ọlọ́run bá ní tó sí o. gbogbo àwọn wàhálà parọ́sì parọ́sì ọlọ́run bá ní tó fún wọlé àdúrà tó bí jọlọ wọlé àdá hàwùlà wọlé àkúwájà ìlà ìlà ìlà. bàbá ẹ ṣe àdúpẹ́ o. ọlọ́run wà ní ìtọ́jú yìí. iwájú rẹ̀ máa lọ ẹ̀ ní ẹ ṣe àdúpẹ́ lọ́wọ́ yín o tá a bá tún pè yín nígbà míì lórí ọ̀rọ̀ tó bá tún súyọ ṣe é dá wa lóhùn bàbá pẹ̀lú ọlọ́run ẹ̀yin lẹ́ẹ̀ máa kọ̀ wá wà láàmúdá yín lóhùn. àṣẹ o àtàwọn àtẹ̀yìn ọlọ́run ó dàjẹ́ pẹ́ láyé. àmín. ẹ bá ti ń sè wá iṣẹ́ ọlọ́run tó lọ́run rán wa náà nù á máa jẹ ìṣúná ni. ẹ ṣe àdúpẹ́ o. ọmọ kọ ọ̀ràn wa mọ́ o. ẹ ṣe àdúpẹ́ o. ọmọ kọ wa àtàdúrà fún wa pẹ̀lú ọlọ́run àní bọ́wọ́. àmín. òní ti òní ti ẹ ni ẹ ti gbọ́rọ̀ látẹnu àlejò wa àkọ́kọ́ a ṣe bẹ́ẹ̀ a máa gbìyànjú láti pe àlejò wa ẹlẹ́ẹ̀kejì láti pè wọ́n wọlé láti sọ èrò tiwọn lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ìfiniṣètùtù ọ̀la tó ti gògò láwùjọ wa yìí a pe àlejò wa kejì náà wọlé táwọn náà tí wọ́n bá ní sọ tiwọn lórí ìṣẹ̀lẹ̀ náà a ti ń pè wọ́n o a ti ń pè wọ́n ìṣẹ̀lẹ̀ yi yìí ó ṣe kú ó ń o ó jẹ́ nǹkan tó ń kọni lóminú tó sì yẹ ká wá ọ̀nà àbáyọ ká wá sí i ká wá ọ̀nà àbáyọ ká wá sí i torí pé hmm, tá a bá ní òní tó bá kọ́ tàbí tá a lọ kẹni tá a mọ̀ ń kọ́ gbọmọgbọmọ yìí ó ti ń wọ́pọ̀ láwùjọ wa a sì fẹ́ ṣẹlẹ̀ mọ́ bàbá o. olówó òkèrè ní bá sọ̀rọ̀ láti iléeṣẹ́ Ọ̀tàsánsán TV ẹ káàbọ̀ sà ẹ bá ní dárúkọ yín fáwọn aráalé tí wọ́n ń wò wá wa. olóyè ọládàpọ̀ mo jẹ́ àrùn bákan náà ni mo àràbọ̀. ẹ ṣeun bàbá ẹ bá ní ẹ bá ní gbóhùn sókè káwọn aráalé lẹ́ẹ̀kan sí mo ní ẹ̀ka ẹ kú ẹ ṣeun àmì o. lẹ́ẹ̀kan sí èmi ni bàbá a fẹ́ gbé ìṣẹ̀lẹ̀ láabi tó ń ṣẹlẹ̀ láwùjọ wa lásìkò tá a wà yìí ìṣekúpani ìfiniṣètùtù ọ̀la nítorí owó nítorí ọlá ká sì mọ pọmọ ẹlòmíì ká mọ pa wọn ká mọ gé wọn lórí ká mọ gé wọn lápá ó ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè nàìjíríà a sì fẹ́ dẹ́kun rẹ̀ bàbá ẹjọ́ kí ni ẹ̀sìn àbáláyé sọ kí ni ifá sọ nípa ìṣekúpani nípakúpa. ẹ ṣe mo dúpẹ́ gbogbo ẹ̀yin olùkọ́ rẹ̀ ẹ tí àpè ní ìdílé ìṣèjọba tàbí ìpalẹ̀ ìṣòwò tí ìwà jẹ́ kí ọ̀sẹ̀ tẹ̀lé bí èèyàn bá ní òótọ́ sọ apẹ́wà sọ́ńbẹ́ lọ́jọ́ kí ọ̀sẹ̀ tẹ̀lé sí àjíní ayé ó lè jíjẹ́ ọ̀sẹ̀ tẹ̀lé iṣẹ́ amúkọ̀mọ́kọ̀ ọ̀sẹ̀ tẹ̀lé gbogbo àwọn ìwà tó náà mọ̀ náà mọ̀ yẹn ṣe ní ọ̀sẹ̀ tẹ̀ bẹ̀rẹ̀. Hmm. Kò sì sí orílẹ̀-èdè tí ò sí. Hmm. Ní ìtọ́jú ọ̀rọ̀, ní èkó ìbá jalè kò sí èdè wọn tó ẹ bá ṣòfòfò àbí tẹ ẹ bá dalẹ̀ kò sí sí ìṣẹ́yà nínú èdè wọn tó kákọ́ sọ pé àwọn ẹ̀yà kan àbí ìran kan àbí orílẹ̀-èdè kan ní ìwà alágbóró ni wọ́n pọ̀ sí ní ìgbà tá a fi jọ́ta àwọn ẹ̀yà kan àbí àwọn orílẹ̀-èdè kan sórílẹ̀-èdè kan ni. ẹnì pé nínú àwátẹ̀ àwọn tí wọ́n bá jẹ́ ọmọ Yorùbá rere ẹnì pé eléré kan kọrin ó ní olówó ṣàǹfàyé hmm. ní oko ní ọ̀dọ́ dé. Hmm. nígbà tó ti dé ayé ayú sí i tó ti dé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣe ní ìlú ló ti dé ojúkọ́ ọmọ kalẹ̀ ni. Hmm. nígbà wà ní àwọn ayé owó ẹyọ ó ní ọ̀nà tí ń gbà rí owó ẹyọ ń gbà náà. wọ́n fi máa ń ṣe ìṣẹ̀lẹ̀ ìgbà tí a bá gbé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta eh, lóṣù náà tí wọ́n fi ẹ̀sùn lẹ́nu. bẹ́ẹ̀ ni ọmọ nǹkan wà tó jẹ́ pé ọ̀sẹ̀ mi ní ọdún inú ọdún ìgbà náà tó jẹ́ pé ó ṣe ìṣòro owó ẹ̀jù àná yìí máa rà sí hmm. ẹ̀dá mi. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àwọn nǹkan wọ̀nyẹn bó ṣe wáá di pé oṣù àti ìdàgbà yóò lò owó ẹ̀yìn mọ̀ bó ṣe wáá di pé oṣù àti ilé àwọn nǹkan wọ̀nyẹn nígbà èèyàn pọ̀ tó bá ìgbà náà tó wáá di pé èèyàn pọ̀ sí ó sì ní kékeré tó bá ti dé sí ọ̀pọ̀lọpọ̀ wà ìdá sí sí hàn ó jẹ́ ọ̀dà bíi ìgbàgbé àwọn nǹkan wọ̀nyẹn ó tẹ̀sí bẹ̀rẹ̀ ni ẹ̀jẹ̀ yìí wọ́n tún kọ́ pé

lórílẹ̀-èdè nàìjíríà mi lè ru àdìkan nírú ẹ̀ tó wà wáyé. Hmm. so ìdè pé ìjọba kan lọ́fà. wọ́n hmm. yìí àtòlù tó mú àwọn èèyàn lórí dodo tí ọ̀pọ̀lọpọ̀ ní ìjẹ́ pé wọn ò fẹ́ ṣiṣẹ́. Hmm. bí bá ti ṣe gbà náà lọ pé tó bá fẹ́ ṣe ètò a máa ṣe é. inú òkú yẹn gbà ni wá lé ìlú lọ. wọ́n wà ń bẹ̀ fún káàkiri. wọ́n ní ọ̀wà ń jẹ́ ni pé ìbá à ń gbọ́ yín o. bàbá ewé ìran àwọn sábùkù. bàbá bàbá ẹ ṣeun ẹ adúpẹ́ ẹ mo fẹ́ ká wo ọ̀rọ̀ Yorùbá kan bọ́rọ̀ ẹ̀sìn dẹ̀ ni bọ́rọ̀ èèyàn àgbàlagbà sí ni ẹ jẹ́ ká mọ̀ tó sọ yí pé àràgbélayé ṣètùmọ̀ àràgbélayé tẹ́yìn bàbá wa ń sọ ṣètùmọ̀ rẹ̀ ni ká fi ní ṣètùtù ọ̀la ká máa bẹ́rí olórí ká máa gápá alápá ṣètùmọ̀ àràgbélayé nìyẹn bàbá. ọmọ rẹ̀ pọ̀ o sọ ọ orí ẹ̀ka lọ tá a bá gbà kí ìfọ́tọ̀ yìí lẹ́ni pé aṣọ bá dáa tá a bá ra aṣọ bá aṣọ bá dáa hmm. nígbà tí ètò àti mú aṣọ dáa sí i hmm. ó jẹ́ ká pọ̀ tá a fi ṣe dáa sí i àti hmm. aṣọ ó lè bá a dáa sí i nígbà tá a kọ́ dáa sí i lọ́ọ̀ ní dáa ẹni tí ó fún wa láwùjẹ aṣọ ẹ̀dẹ̀ ni kí aṣọ bá láwùjẹ. Bẹ́ẹ̀ni. Ṣé ní

Hmm. ẹ ṣeun ẹ ẹ jẹ́ ká tún wá wò ó kí wá ní ọ̀nà àbáyọ sí àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ń ṣe gbọmọgbọmọ yìí kí ni ọ̀nà àbáyọ torí pé ẹ̀yin bàbá wa ní hmm, tìlú bá dá àwọn àgbààgbà ní ákì tìlú tó bá tó rí bá mi àwọn àgbààgbà bẹ̀ náà láàmọ̀ pé kí lọ̀nà àbáyọ bàbá tọ́lá alẹ́ pé kò ní kan ni kó padà kan ni alẹ́ pé ò ní kan ni kó padà kan ni tó kan ni ẹni tá a mọ̀ kí lọ́nà àbáyọ bàbá. Ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ tẹ́lí tí wọ́n ń ṣe yẹn náà o. Púpọ̀ ní wọn ní owó oníjìbìtì o. Kílẹ̀ ní sà, kílẹ̀ sọ́sà. Owó ọ̀pọ̀ ẹ̀ ló gbọ́ lábọ́wọ́ oníjìbìtì yes sir. ẹ. Eh? Eh? yóò máa fẹ́ kí ọmọ rẹ̀ wá tí ò rí wá. àbí bàbá àwọn yóò gbọ́n lọ rí ìwà wá. kí gbogbo ìṣèjọba jẹ́ pé ó ní ìdí ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní lọ́wọ́. Hmm. àyàfi kí á tún fún wa lágbà pé bá a ti wálé ayé bá a rí láàárín. ọ̀pọ̀lọpọ̀ àmì náà ni wálé ayé pé a rí láàárín ló fi jẹ́ pé ọmọ ogún ọdún. Hmm. yóò bẹ̀rẹ̀ lọ́kàn ẹ̀ máa dá bí ẹnu rọ̀ bí òwe. àbí bí ọmọ ọgọ́ta ọdún. àbí wà ní ẹ̀sìn tó ti pẹ́. hello. hello. à ń gbọ́ yín. àfi kí kálukú wọ́pọ̀ ọ̀nà láti ìgbà pé kálukú yà sáré tó ẹ̀yìn ọlọ́pàá pé yọ́ ọ̀la. ni yọ́ ọ̀la. Hmm. ẹ̀jẹ̀ náà máa ń lọ ọ̀là ní ọ̀là ọ̀là ò ṣe é fa títí wá rárá. sẹ́ni hmm. tó ṣe tó hmm. kù jẹ́ ẹ̀rù kì ṣe é kù má àbí o. ẹ ṣeun ẹ ṣeun torí àsìkò ẹ ìyọ̀ǹda yín ẹ bá ní dárúkọ yín gbogbo èèyàn tí káàkiri àgbáńlá náà ti wá torí online la wọ́n ń wò wá lólè nàìjíríà àtàwọn orílẹ̀-èdè míì ẹ bá ní dárúkọ yín kẹ̀dẹ̀ fi nọ́mbà yín síta fún ẹ tó bá tún fẹ́ ṣèwádìí síwájú sí bàbá. Yes, sir. Yes, sir. Yes, sir ẹ ṣeun ok ẹ ẹ ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣe o tá a bá tún pè yín gbà mí sẹ́ẹ̀dá wa lóhùn bàbá. ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣeun àmín tó òun náà ni a ti gbọ́ o látẹnu àlejò wa míì a ti gbọ́ látẹnu àlejò wa míì a máa gbìyànjú láti pe àlejò wa kẹta tó ṣe olùṣọ́ àgùntàn pásítọ̀ láti máa pè wọ́n wọlé káwọn náà kí wọ́n sọ etí bíbélì sọ nípa ìṣekúpani ìfiniṣètùtù ọ̀la tó ń di lemọ́lemọ́ láwùjọ wa àwọn náà bá ní sọ etí wọ́n bá rí etí bẹ́ẹ̀lì bá sọ lórí ìṣẹ̀lẹ̀ gbọmọgbọmọ yìí àwọn tí ń gbìyànjú láti pè wọ́n wọlé ẹ̀ tí ń gbìyànjú láti pè wọ́n wọlé. ah ọ̀gá o ìṣekúpani lọ́tún ẹ̀ló ìṣekúpani lọ́sì ẹ̀ló àkúdédé àsìkò yìí o ṣẹ́ ń gbọ́ wa dáadáa ẹ̀sẹ̀ nítorí àsìkò à ń sọ̀rọ̀ nípa ìṣekúpani ìfiniṣètùtù ọ̀la tó ń di lemọ́lemọ́ láwùjọ wa pàápàá jùlọ láàrin àwọn ọ̀dọ́ kí ni bíbélì sọ nípa ìṣekúpani ìfilisẹ̀ tuntun ọ̀la ẹ bá ní dárúkọ ẹ bá ní dárúkọ yín ẹ bá ní dárúkọ yín ẹ má bínú. ajínrere ni ìjọba adéṣílé láti ìjọba ìpínlẹ̀ ìjọba nílùú kù nípínlẹ̀ ọ̀ṣun. ẹ ṣeun. ìwé jẹ́nẹ́sìsì lórí kẹrin ẹsẹ̀ ìkẹjọ káyìnì ti gba arákùnrin rẹ̀ ọba sọ̀rọ̀ ó sì ṣe nígbà tí wọ́n ti lọ sí oko fáìlì sì lè ṣe bẹ́ẹ̀ni arákùnrin rẹ̀ ó hmm. sì ń pa ó ní wọ́n sì wí fún fáìlì pé níbo ni ẹ́bẹ̀rẹ̀ arákùnrin rẹ̀ wà ó sì ń pé èmi kò mọ̀ ó sì ń pé kí ni ìwọ́n ṣe o arákùnrin rẹ̀ kí gbé tèmi ní inú ilẹ̀ wá ìjẹ́bí ìtòsè yìí àti ọ̀rẹ́ ló ti yẹ olúwa ti ká ìrèrè hmm. nítorí wọ́n pa á lébi hmm. ìpànìyàn tí wọ́n ní ti ta ìṣùgbọ́n eléyìí ọlágbára o. ọmọ ọmọ ọmọ tí ò tí ì pógún ọdún. níjẹta àwọn ọmọ náà ń ṣe ilé nínú ilé ìjọba bẹ́ẹ̀ dà bá fẹ́ da ọ̀nà ọ̀nà ìfúnmọ́ kí a ní. níjọ tí ọlọ́run di káìsìn tó àbí nítorí ìdíyè tí ìjọba ọlọ́kùn àlera hmm. bá a bá dẹ̀ wà nílé ìjọsìn wa bóyá tó lé gbàgbọ́ àti tí mo sì rò pé ká jẹ́ kí ẹ̀kọ́ tá a máa sọ fáwọn èèyàn kan lórí pé bí òun ṣe lé di ọlọ́rọ̀ òní. Hmm, hmm. bí wọn ò ṣe lé di ọlọ́rọ̀ òní ká fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ó ṣe pàtàkì ká máa bá wọn sọ ẹ ṣeun adúpẹ́ o in fact agbádùn yín dáadáa torí pé ẹ lo àsìkò yẹn bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ jẹ́ ká mọ tí bẹ́ẹ̀lì sọ nípa rẹ̀ ẹ sì jẹ́ ká mọ ipa tí ọmọ kó láwùjọ torí pé yọmọ kan jẹ́jẹ́ mo jókòó mi tá àbàwọ́nà àbáyọ sí i ẹ ṣeun ẹ ti jẹ́ ká ti mọ ipa àwọn olórí ẹ̀sìn ipa tí wọ́n gbọ́dọ̀ kó ẹni kí wọ́n mọ̀ fọn rere rẹ̀ nílé ìjọsìn dáadáa wípé kìràkìtà ọdọ́là olúwa ní mo lè là láì là náà pẹ̀lú hmm, rẹ̀. Hmm, hmm. bàbá bàbá bàbá wọ́n máa ń sọ̀rọ̀ kan wípé àràgbélayé sẹ́tùmọ̀ àràgbélayé tá ń sọ rèé sẹ́tùmọ̀ ẹ̀ ní ká pani ṣètùtù ọ̀la ká gẹ́ni lọ́wọ́ ká lórí sẹ́tùmọ̀ rẹ̀ nìyẹn. ẹ́ wọ́n máa sọ pé àràgbélayé ìyẹn ni wípé a gbọ́dọ̀ fi gbogbo ojoojúmọ́ pé náà náà máa jẹun àwọn náà gbọ́dọ̀ ní ọjọ́ náà máa gbà sí hmm. a gbọ́dọ̀ ní ọjọ́ náà fi ìtọ́jú àdúgbò àti òfé àwọn akẹkẹ gbọ́dọ̀ ní àpò òjò òfé. a sì gbọ́dọ̀ ṣiṣẹ́ a gbọ́dọ̀ tẹra mọ́ṣẹ́. a gbọ́dọ̀ tẹra mọ́ iṣẹ́. torí ibi tí ọwọ́ ẹni la fi mọ ní lọ́sẹ̀. àbí ẹ ṣe àdúpẹ́ o a ti gbọ́ yín yé dáadáa. ẹ ń tọ̀ bá ti jẹ́ òṣogùn ọ̀dà. ẹ ń ìyá. Hmm, hmm. ẹ ṣeun àdúpẹ́ o ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣe àdúpẹ́ o ẹ ní bínú pé a tún gba díẹ̀ nú àsìkò yín lẹ́nìí ọjọ́ ìsinmi ẹ ṣé àdúpẹ́ o ẹ bá ní dárúkọ yín lẹ́ẹ̀kan sí ká tó mọ ìyọ̀ǹda yín. lẹ́ẹ̀kan sí èmi ní pásọ john adéṣe gbogbo yẹn mọ̀ sí lọ́ọ̀tàì láti ìpínlẹ̀ ọ̀sán. ẹ ṣé o káàkiri àgbáńlá ayé náà ti ń wò wá náà sì ń gbọ́ wa báyìí kerekete torí pé online la wà ẹ sì mọ̀ pé agbára online ó rìn káàkiri àgbáńlá ayé ni so akínyín pẹ́ ẹ ṣé o akínyín pẹ́ ẹ ṣé o akínyín ẹ ṣé o tó ibi náà ni a ti máa dágbére fúnra wa lórí ètò tèní èrò mi my view ẹ ti gbọ́ èrò àwọn àlejò wa lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ìfilisètùtù ọ̀la tó ń di lemọ́lemọ́ láwùjọ wa bí ta ti ń gbọ́ròyìn àwọn ọmọ tí wọn ò tí ì kógún ọdún tí wọ́n ń pa ọ̀rẹ́bìnrin wọn tí wọ́n ń gé lórí tí wọ́n fi ń ṣògùn owó nítorí ọlá la ti ń rí àgbàlagbà tó ń pọmọ rẹ̀ arágbàlagbà àríyàwó tó ń pọkọ arọ́kọ tó ń pàyàwó arọ́bì tó ń pọmọ àtirọ́mọ gan-an tó ń bòbí rẹ̀ tọ́pa tó fẹ́ fi ṣètùtù ọ̀la tó fẹ́ fi torí owó torí ọ̀la ẹjọ́ nítorí ìtọ́lọ́run àràgbélayé tí wọ́n ń sọ ká tẹra mọ́sẹ́ ni ká bọ̀wọ̀ fágbà ká tẹra mọ́sẹ́ ká gbàdúrà sọ́lọ́run ọba ká gbàgbọ́ wípé Olódùmarè.